everything was going fine from the beginning. He was sending me flowers, chocolates, teddy bears, gifts, and all of that. Mo ti di ìgbín nìyẹn mm-hmm. tó tẹnu ti ti ti wá gùn. Rárá o, ìgbín yẹn kàn tẹnu mọ́gì ni o, o ti tí yo àwọn ilé ò follow philosophy fifty fifty bill sharing or, or whatever. a manage ara wa ni n tó ń pè ní marriage náà ni a manage ara wa ni. everything tá a máa ṣe nínú ilé fifty fifty ló gbọ́dọ̀ jẹ́. ọkùnrin ló yẹ kó máa ṣe ẹ̀kọ́ tẹ́ ẹ̀ ṣe. àbí. ọkọ yín kọ́. èmi ló kàn láti fọ mọ́tò ọkọ mi wà nílé so kí ló dé kí ló dé kí ni problem ẹ pẹ̀lú yìí. ó wá ń sílè fọ mọ́tò ó lọ sí káwọ̀ ṣe é máa ṣe ra ẹ léṣe. èmi náà máa surprise alálẹ̀ pẹ̀lú nǹkan tó ṣe fún mi ìwọ náà máa jẹ oúnjẹ mi wàá máa pọ́n kàrà ni. ìwọ jókòó oníkọ́kọ́ ẹ lọ ṣoúnjẹ wá fún mi. Ah, ẹ ń doubt mi àbí mọ́ mi ẹ bá jẹ oúnjẹ mi ẹ wò mò ń ṣe ọ̀rẹ́ wa jọ didi rí. mo máa ṣiṣẹ́ láti àárọ̀ di ìrọ̀lẹ́ sometimes i work weekends màá tó wá wálé wà ní kí n máa fọ pátá wà ní kí n máa fọ abọ́. so wípé o jẹ́ sole provider inú lẹ́yìn sí mi pé kó má lè help pẹ̀lú anything. babe mo ń try láti lo internet bọ̀ password ò ṣiṣẹ́. o ò tí ì san bills títí for this month now ṣé rí gbogbo àwọn pátá yẹn abẹ́ aṣọ ìlú wa mú mọ́mọ́ sókè so that by the time mo fi fọ àìsí gbogbo ojú ẹ̀ á lè clean dáadáa. until you pay your bills you don't have access to food. gẹ́gẹ́ bí nǹkan tájọ́ ń ṣe inú ilé yìí fifty fifty. no cheating. exactly. fifty fifty.